نواصل الكتاب من الخلق الثاني واتي جلافة ويلين على هنا ني الصبر الصبر kí mo bí pé kí ni jẹ́ sọ́bùrù alhamdulillah fẹ́yìn jẹ́ ti máa ti jẹ́ sùúrù lọ́ọ́lẹ́ àwọn ọmọ nìjáde mo ti sọ fún ẹ ó tilẹ̀kùn jìnnàjìnnà ọ́ ọlọ́run náà ni huwa habsun nafsi anil jaza'i huwa habsun nafsi anil jaza'i kí ni mo ti kú kí òyìn àìwí huwa kíni huwa habsun nafsi anil jaza'i kí yẹn di ẹ̀mí rẹ̀ kí yẹn di ẹ̀mí anil kúrò níbi ìkanra ìkanra nǹkan ń pè ń sùúrù nìyẹn ìkanra kò di ẹ̀mí rẹ̀ kúrò níbi ìkanra dídí ẹ̀mí bíi kó gbẹ̀mí mú báyìí ká ló ń gbámú ọ̀wá gbámú báyìí. ánìlì jazaa'i kúrò níbi ìkanra di ẹ̀mí kò níbi kíni o kí nìkanra òun ni pé. ọlọ́run má jẹ́ kí ni ara ìgbà ó kódà kéèyàn ní ewúrẹ́ àbádìẹ kọ́ wá kú. kéèyàn máa wá bàrà jẹ́ ìwọ̀n tẹ́ni ẹsẹ̀ ni wọ́n ń pè ní sọ́bọ̀. ìgbára jẹ́ ni kọ́ máa sọ pé ah, ẹni tí mo fún mo fún ní oúnjẹ ní jẹ mo fún nígbà jẹ mo fún láwo jẹ ẹni yẹn wá sí bẹ́ẹ̀ kú. wọ́n máa sọ mi yẹn ló kú kódà mi tọrọ ẹlòmíì lágbára ní ọ̀nà ọlọ́run sí sí sí ọ́ mú ló fà látúnṣe bá ṣe lánàá kódà kó ṣe fọmọ mi ló tún gba kínní ìtún kan ẹ̀mọ̀ fún tó fún lẹ́kùn ní tó fi kún. wọ́n ń sọ̀rọ̀ nípa àsọ́búrú yìí. huwa ala salasati aqsam ó pèsè mẹ́ta mélòó mo ló pèsè àkọ́kọ́ tá a ní kẹ́ máa fẹ̀mí dè mọ́lẹ̀ ọ̀ wọ́n tó bá kọ̀wé kò lè máa kọ́ ọ̀ àsọ́bùrú yẹ̀ǹkọ́símú ìlàsàlásátì àkọ̀sáámi sòrò pín sí mẹ́ta alákọ̀ọ́kọ́ wáhid àsọ́bùrú alàtọ́ àti ìṣesùúrù lórí ìtẹ̀lé tọ́lọ́hùn ìṣe sùúrù lórí ìtẹ̀lé tọlọ́run. ẹ̀wò tó yẹ bá mú tó tútù mú gidigidi kí ẹ̀ tó wá lọ lálùwàlà ó tó wá lọ wọn sáláṣí ilẹ̀ ní ẹsẹ̀ yẹn ó ti ṣe sùúrù lórí kiri o lórí ìtẹ̀lé tọlọ́run. ìwọ tó lè má jẹun lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ọwá dínú Ramadan ẹ̀ ń gbọ́ mi lé díẹ̀ díẹ̀ ọ̀wà jẹun látàárọ̀ tó fi dìrọ̀lẹ́ lẹ́ni ẹsẹ̀ yẹn a ti sùn lórí kí ni ọ ẹ̀dáhùn ni mẹ́ra kánú sòrò nìyẹn àsọ́bùrù aláàkíní ọ alàtọ̀ sòrò kejì àwọn ni àsọ́bùrù alàlìbàláì alàlìbàláì ẹjá wí dáadáa òun ni kéèyàn ti sùúrù lórí kíni àdánwò gbogbo ohun tí mo wí lẹ́ẹ̀kan yẹn àdánwò ni ewúrẹ́ yẹn kú ọmọ yẹn kú tàbí yẹn kú yẹn yẹn kú àdánwò ni ó rẹ̀yàn kí ẹ má máa kẹra gbogbo àdánwò lóríṣiríṣi tí máa ń kẹ̀dá ṣe wàhálà lórí nǹkan kí ní ẹ̀kẹ́ bàjẹ́ àdánwò ni ní ẹ̀wà ṣe sùúrù lórí kọ́ má bara jẹ́ ìrìn kẹta asọ́burú ánìlì màá sí yàtì kí ni mo ti pè é ìjáwé lẹ́ẹ̀kan sí mo ní kéèyàn ṣe sùúrù kúrò níbi ìyapa ọ̀nà táwọn èèyàn bá dẹ́sẹ̀ pípọ̀ jù láyé lóde lónìí fóònù ni nígbà tí wọ́n ti wá mọ̀ pé àǹfààní ní fóònù lọ́wọ́ láì dẹ́sẹ̀ tí o máa lò fóònù ọ̀dẹ̀ bá farajẹ́ kọ má rí ogun ó rí pẹ́ tó bá fẹ́ kọ́rọ̀ òun lójútù kò nílò fóònù ó rí pẹ́ tó fẹ́ fi ṣe ìbádá nígbà àwọn eléyìí nìsín àwọn máa post ẹ̀ sáwọn èèyàn tó máa fi ṣàǹfààní nígbà tán á fi kọ́ọ̀lù ṣùgbọ́n èèyàn ò lè ṣe bí ẹ bá ti mú lọ́wọ́ ẹ fi wo ohun tẹ́ fi di lẹ́sẹ̀ ẹ fi wo ìhòòhò ẹ fi wo fíìmù ẹ fi wo àwọn tó ń jalè ẹ fi wo àwọn ní orúkọ Jésù ẹ fi wo àwọn olóòṣà. àwọn èèyàn ń fi ìyàwó wọn fi ń lówó tí ọba wa bá wọn ṣe ó burú kí ló ṣe ọ àkọ́bùrù ánìlì kí ni ó ánìlì máa fi à ìṣe sùúrù pọ̀ níbi ìyapa ọlọ́run àwọn yẹn ń ṣe kárùwà Arafat wọ́n ṣe kárùwà wọ́n máa lọ yin àlè àgbọn máa ń kìlọ̀ fún yín pé wọ́n máa yin àlè tí wọ́n máa kẹgbẹ́ pé ìbọ́rẹ̀ mi náà ní ẹni tó máa ń ṣe ẹ̀ló bọ́lọ́wà tó jẹun jẹun lójókòó

àwọn ah, òwò bí tó fọwọ́ sí ọ̀fẹ́ kí n kí wọ́n lè àní tó ní tí ìgbọ́hùn rẹ̀ rí àwọn àmì wà ní tí ìgbọ́hùn rẹ̀ rí obìnrin ètí rí gẹ̀gẹ̀ sọ ẹyà ọmọ mi ìrìn sùúrù mẹ́tẹ̀ẹ̀ta mhm. ìsẹ́ sùúrù lórí kiri àkọ́kọ́ ó túmọ̀ rẹ̀ ọmọ mi ti já ó ti já ìjà ọdọ́kùnrin ní kí n parí ètò lọ ọdọ́kùnrin ní lọ ayá bàbá bíríkìlà ayá ayá ẹ̀hẹ́n ah kí ni ìtumà rẹ̀ ọmọ mi náà tó ti já dáadáa tó ní ayá ọmọ mi ìfẹ́ sùúrù lórí kí lórí ìtẹ̀lé kí o rẹ̀ nìkẹ́lẹ́ ha èèyàn àtùmọ̀ tí àǹtùm àrọ̀bù àrọ̀bù ní ó yàgbá àdá àmọ́túnmọ́ rẹ̀ lápọ̀jù ọ̀yà Naam. ọ̀yá mìnà kí ló wá ní rẹ̀ a ń tùmọ̀ àárọ̀ ṣe kí wọ́n ní òtùgbà kìrí ìlò nìí ọmọdé méjì ọ̀yá hikmọ́ Allahu Akbar, ọmọ mi tó ti gbàgbọ́ kẹ̀kì lónìí. Ọ báyìí, lára rí hadithu tó wà lábẹ́rẹ̀, òun ni hadithu Anas. Nígbà tí bá ń kó fún májò ojú rẹ̀ ọyẹ́ o, àhá, ọmọ pé mo ókun rẹ̀ yí ní o, májò ojú ọyẹ́ o. Aya Anas bin Malik, radiyallahu anhu, qala. سمعت النبي صلى الله عليه وسلم يقول إن الله قال إذا ابتليت عبدي بحبيبتيه فصبر عوضته منهما الجنة يريد عينيه ọyá ta ló fẹ́ kà fún mi dáadáa ó kà dáadáa àbí ṣe kí o yóò kà dáadáa yóò kà kàlẹ́ àrọ̀bíjì kàlẹ́ àrọ̀bíjì wọ́n àwọn obìnrin ti wálẹ̀ ọyá wá kà fún mi ọmọ mi súnmọ́ bíbá yìí dáadáa àbọ̀ àárín ọ̀wí sókè dáadáa. mo yá tètè dáhùn má pẹ̀lẹ́ mọ́mọ́. هذا ما بارك الله فيك حديث أنس رضي الله عنه أنس لما قلت النبي صلى الله عليه وسلم يقول صباي. صبي يقول إن الله قال هذا جعله صبي يقول ìjábọ̀ tàláyétù àbíjí tí mo bá dán ẹrú mi wò bí àbí bàtà ìhì pẹ̀lọ́rẹ̀ méjì ọ̀rẹ́ yẹn náà lójú rẹ̀ méjèèjì òun ni mo fi bẹ́ẹ̀ wò bìhàbí bàtà ìhì ẹ̀lọ́rẹ̀ rẹ̀ méjì ká lọ́rẹ́ rẹ̀ méjèèjì tí mo wí hàn ìtumọ̀ rẹ̀ nípa lọ́n gba ojú méjèèjì lọ́wọ́ ẹ̀ ẹ̀yin tẹ̀ máa ń bú afọ́jú àti bàbá afọ́jú ń bú yẹn lọ́dọ̀ tẹ̀ náà nìyẹn ọlọ́run tí mo bá dán ẹrú mi wò bìhàbí bàtà ìhì pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ méjèèjì tí ń sojú rẹ̀ méjèèjì mọ̀gbà nìyẹn o ọ̀sọ̀ bárọ̀ ló bá ṣe sùúrù. àwọ̀dí tó hù mọ́lé jẹ́ nẹ́ta máa fi àlòjẹ́ nẹ́ pààrọ̀ rẹ̀ máa fi àlòjẹ́ nẹ́ pààrọ̀ ojú méjèèjì yẹn fún. ẹ̀yin tẹ́ máa ń bá fọ́jú tẹ́rí pápọ́jú ìṣẹ́ni lọ́yẹ̀ kẹ́ máa bú. kò wá yẹ kí wọ́n ní ọlọ́run fọ ojú rẹ̀ o. wọ́n wá sọ pé ìwọ fẹ́ kọ́lọ́run fi àlòjẹ́ nẹ́ rọ́pò wàá tún jìyà ni nítorí ipò ọ̀fọ́ra rẹ̀ lójú ìmọ́dójú ní bá fún fún ara rẹ̀ ìdí ẹ̀ńsìn ọlọ́run lọ kádàrà pé yóò fọ̀ ìtọ́bùrọ̀ alàlùbàlà ẹ̀rí rẹ̀ lámúwá àmú ti fún àwa o àmú ti ánìlì màá sí àwa o ti bàlá nìkan lámúwá ó bá fi mú ìyẹ̀wò èèyàn ọmọ mi olóhùn ló ṣòro ó gbà mọ́ra jù ẹlòmíì lè má dẹ́sẹ̀ ẹlòmíì lè má ṣe tọ́lọ́hùn ṣùgbọ́n tí àdánwò bá kan àfáà yóò bàrà jẹ́ o léyìn ó sì mọ̀ pé àpá àlàpè yìí ìyẹn ilé àtẹ̀tún kéwú àà ah, ah, ó ti pọ̀ ju èyí tẹ̀ ń ṣe yìí ti pọ̀ ju ó ti tó ọ̀rọ̀ ọmọ rẹ̀ ló kú ni wọ́n ń bẹ̀ ní ọ̀dáwìn. Anas bin Malik radiyallahu anhu ó tún sọ lẹ́ẹ̀ka pé ó ní magbó kan ní sọlá àsálà ń sọ pé inna Allaha qala ní adájọ́ Allah sọ báyìí pé idha butalitu abdi tí mo bá ná ẹrú mi wò ti habibata yìí pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ méjèèjì kí n sojú rẹ̀ ojú rẹ̀ yẹn gbà ó sọ̀bárọ̀ ló bá ṣe sùúrù àwádìtúhù mọ́lẹ̀ jẹ mẹ́ta máa fi àlùjẹ́nà rọ́pò rẹ̀ fún wọn. kí gbogbo akọ́kọ́ túmọ̀ rẹ̀ náà tó kà fún un. نحن ما لخلق الثالث وكتا هنا العدل ضبع ديدي ضبع ديدي ضبع فيما ما في ضبع ضبع ọ ẹ̀rí mo ti ṣàlàyé rẹ̀ mo ní wà hàkìkọ́tùhù ẹ̀dìrí ẹ̀yìn náà wí kéwìn yẹn wà hàkìkọ́tùhù àtẹ̀síwíyàtù bẹ́yìn àmúráyìnì awìlẹ̀ kọ̀sìmáyìnì wọ̀tẹ́rìkù ìmáyìnì ìlà àdìhìnà ẹgbẹ́ kùmọ̀ rẹ̀ ó ní ohun tó ń pè ní àdáàdìí pàápàá rẹ̀ ọ̀hun ni àtẹ́síwì ìyàtú bẹ́ẹ̀nẹ̀lì àmọ̀rẹ́lì ṣíṣe dọ́gba láàrin ọ̀rọ̀ méjì ṣíṣe dọ́gba láàrin ọ̀rọ̀ méjì awele kọ̀sìmẹ́yìn ní àbíkẹ́ ṣe dọ́gba láàrin onígbà méjì ò ní ṣègbè bóyá ọmọ rẹ̀ náà wà náà tí ń jà àtẹnìkan tó wà sọ pé ọmọ rẹ̀ lọ́jà rẹ̀ ò kí n bàbá bẹ́ẹ̀ wọ̀tẹ́rì kò lè máa ilé ìlà àhàdìhìmá àti kí èèyàn pàtì ìfìsọ́dọ̀ kan jù kan lọ. lórí wọn ni wọn bá fẹ́ disqualify irú ọmọ eléyìí Abdullahi òkè ẹ̀mọ́ nǹkan tí wọ́n ń ṣe ń tẹ̀ǹtẹ̀. ìwọ́n tó ṣe pé ọ̀hún mọ̀ kẹ̀kẹ́ tó wá lọ jókòó sókùn ìlú. wọ́n ní wọ́n tó ń pè ní àdáadé òun ni àákùrà rẹ̀ àtẹ̀sùwéyàtú bainal ṣíṣe dọ́gba láàrin ọ̀rọ̀ méjì awil hasnaini àbí oníjà méjì oníjà méjì wọ́n tẹ́ríkù ilé àbí ẹ̀pà ti fífì ìlà àhàdìhìmọ́ sọ́dọ̀ ọ̀kan jù kan lọ alọ́fẹ́ bá ń túnmọ̀ ẹ̀yọ́ rẹ̀ bẹ́yẹn yẹn kan náà mọ́ká tó tó àlàádìlú tó wọ́n ní pé pé bó ṣe ṣe lẹ́ẹ̀kan sọ dáadáa ẹ̀yà sọ dáadáa déédéé ìṣèdọ́gba. ní ẹ̀ má fi sí ọ̀dọ̀ nìkan ju ẹnìkan lọ tó fẹ́ wá rí àlàájúlù yìí àwọn bí ta ti máa ń ṣe é pọ̀ àkọ́kọ́ ájúlù tó tóbi jù òun ni kéèyàn ṣe dọ́gba pẹ̀lú àlá ọ̀sọ́nà tí yẹn lè gbà ṣe dọ́gba pẹ̀lú àlá ju pé wọn ò gbọ́dọ̀ fi sọ́tún fi sósì nínú ìjọsìn ọ̀dọ̀ ọlọ́run nìkan lágbọ́dọ̀ dé ẹ̀sì ń gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ wọ́n fi fi àlàádùlù máa rọ̀súlù sallallahu alaihi wasallam àwọn èèyàn máa sọ̀rọ̀ eléyìí náà máa wí o

tó fi lè túká sí gbogbo ara dáadáa. ó ládùúgbò tó wà fẹ́. lẹ́yìn náà ni pé dọ́gba tó wá wà tó bá fẹ́ yanjú ọ̀rọ̀ fáwọn èèyàn eléyà àti eléyìí já láti gbè. wà ìgbà kóòtù pàdílù wọ̀lẹ̀ kánàdà kùrbà tẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn dọ́gba kó àkọsẹ̀ pé mọ́lẹ́bí yìí ni ẹ̀sùn dodo fún. adìlù kú wà láàrin àwọn ìyàwó ẹni ọba níyàwó jẹyọ kan lọ ó dà tí ìyẹn bá ti rí pé wọn ò lágbára àti ṣe dọ́gba ìyàwó rẹ̀ gbọ́dọ̀ ju kan báyìí lọ dọ́gba o ọ̀rọ̀ tìyàwó la fẹ́ mẹ́rin rẹ̀ wá nítorí pẹ́yìn obìnrin tẹ́ ń wò mí bí ẹrú ọlọ́run ohun tí èsè déédé lẹ́ máa pè déédé dọ́gba nínú tẹ́yìn òfin ìyàwó jẹ ìyàwó tó bímọ twenty àtẹ̀yí tó bí mẹ́wàá àtẹ̀yí tó bí márùn oúnjẹ kan náà kó fò fáìdì fún wọn. ẹ̀dùnkú bẹ́ẹ̀ ó fún ẹni tó bímọ twenty lóúnjẹ tó tó gba àwọn ọmọ twenty ó fọ ọlọ́mẹ́wàá ní gbogbo oúnjẹ tó tó gba àwọn ọmọ náà ó fọ ọlọ́mọ márùn ní gbogbo oúnjẹ tó tó gba ọmọ márùn lọ́gbàdì. kì í ṣe pé ìyàrí ọwọ́ rẹ̀ wá balọ̀ ra ráìsì báàgì kan ìyàwó méjì ló ní ìkẹ́ bímọ twenty ìkẹ́ bí mẹ́wàá àwa pẹ́rẹ́ sí báàgì kan ní kóńgò mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún ò ní làákàyè kò dẹ̀ sí dọ́gba bẹ́ẹ̀ nínú àwọn ìyàwó rẹ̀ tó fẹ́ agùnkà sólù wà mbẹ́ ọ̀gá bẹ́ẹ̀ ó dẹ̀ sí gbọ̀lẹ̀ nínú àwọn ìyàwó rẹ̀ tó fẹ́ èyí tó kúrú wà mbẹ́ ó kúrú ó tún gbẹ eléyìí fẹ́ lu ọ̀pá mẹ́wàá tọ́rágùn ká sọ lónìí eléyìí sì fẹ́ lu ọ̀pá márùn nítorí pákúrú tó gbẹ ni òun fẹ́lẹ̀ yìí ní gbogbo mẹ́wàá yẹn dọ́gba nìyẹn òun fẹ́lẹ̀ yìí Ni gbogbo márùn yẹn dọ́gba nìyẹn bí àbèjì ń gbọ́ díẹ̀ díẹ̀ ẹ mà pé kìí ṣe ìdá yìí ń pè ní dọ́gba yẹn ni nípa jíjẹ mímu dọ́gba wà mẹ́ ilé afẹ́lẹ̀ ìnílé ti ń gbé ó fẹ́lẹ̀ ìná àníyá wípé tọba ti fẹ́ ṣe sáà ní pẹ̀lẹ́ ọkàrí kìí ọyá máa bọ̀ kọ́kọ́ máa bọ̀ ọ̀fẹ́ rí ọ níbi báyìí ọ̀ ní ìfẹ́ báyìí ó tún máa lọ sùn lọ́dọ̀ rẹ̀ tọba lọ sùn lọ́dọ̀ rẹ̀ yẹn kìí sí dandan ní kó ṣe súnmẹ̀ fún sàrẹ́bìnrin lè sọ fún ẹ yẹ ẹ̀rín tẹ lẹ́ni ẹ̀rín mélòó lẹ́rín bíi ó dìpẹ́ǹdì ìṣẹ̀lẹ̀ tó bá fẹ̀rin ó ti gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ débi pé yàn máa kà pé ẹ gbọ́dọ̀ lọ lẹ́ẹ̀mẹ́ta ń bí iná ẹni o torí bẹ́ẹ̀ ni àgbọ́ tí sí akìnrin tí wọ́n ṣe yú lẹ́ẹ̀mẹ́ta ẹ wá dé bíbà yẹ wá rojú kókókó ó ti gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ adúlò òde bẹ́ẹ̀ àkí tí wọ́n máa ń sẹ fún obìnrin dọ́gba òde bẹ́ẹ̀ o nígbà tó fálá kọ̀kọ́ o lè lówó lọ́wọ́ kí sọ̀dà kíkọ́ ìgbọ́n fẹ́lẹ̀ kìtì kò sówó kíkọ́ sọ̀dà kíkéré ìgbẹ́ ìlànà ìsọ̀lá àfàlàǹsì ẹgbọ̀ yìí rẹ̀ wàlímọ̀ wọn ò lè sọ pé wọ́n bá ti ṣe wàlímọ̀ ìyàwó kì ló ṣe ìyàwó kì níjọ tẹ́lẹ̀ yọ lágbára ti padà lú bó di tẹ́lẹ̀ adìẹ lẹ́rí pa gbogbo ìlànà ìsọ̀lá àfàlàǹsì lè dádìlú wà òun ni mo ti sọ fún wa yẹn ìfẹ́ ti máa ń bẹ lẹ́mí gbogbo ò lè dé bẹ́ẹ̀ tó bá dẹ́dà ní ìdarí ẹ̀mí nítorí wípé ọkàn ẹrú ọlọ́run ń bẹ lọ́wọ́ ọlọ́run ọba dẹ́dà ní máa ń yí bó bá ṣe fẹ́ èèyàn kàn nífẹ̀ẹ́ lòmíì gan kódà ààrẹ tó máa fẹ́ yàwó tí ó kópa yẹnyẹnyẹn báyìí yóò wá lọ fi ọmọ tó dúdú akíraki bí èdè sọwárì tó dúdú akíraki ni òun náà máa gbé káàkiri sẹ́ẹ̀sì mọ̀ pé tí wọ́n bá kó ẹ̀yìn ọkùnrin hundred jọ ṣe kò bàkẹ́ ẹ̀dẹ̀ mọ́ ẹ̀dáhùn ẹ̀lẹ́ sọ̀rọ̀ ní púpá ní òun làwọn obìnrin náà fi máa ń bóra ń gbà àwọn ọmọ púpá lẹ́mà wá káàkiri ẹnìkan wá ti fẹ́ pupa nísì nígbàtí ọlọ́run bá lọ fẹ́ dúdú lé dúdú tó dúdú bí èédú ó wá dúdú bí èédú yẹn òun ní ṣùgbọ́n kọ́ pàátì lè wọ̀ ṣùgbọ́n kí kẹyìn tó wá lọ sọ́dọ̀ kẹjù kẹlọ ẹ̀bí lélẹ̀ yẹ̀yìn rọ́gbọ̀n rẹ̀ dá wọn náà ń pè ní alìmẹ́lú àìkọlùbì alìmẹ́lú tó nípa bẹ́ẹ̀ mo tún sọ àwọn ọ̀nà tá a lè gbà sí dọ́gba العدل في القول العدل في الفعل dọ́gba nínú ọ̀rọ̀ dọ́gba nínú iṣẹ́ kódà dọ́gba nínú ìjọsìn aláàdùlù fìlẹ̀ ìbáyádá òjísọ́ ọlọ́run ẹ̀sẹ̀ ìfẹ́ bá lágbára fàyínà lọ́hàrá yàmọ́lú àtà yàmọ́lú ìrìn ẹ̀dọ́gba mélòó wọn lọ́wọ́ aláàdùlù fi kíni ọ fìlẹ̀ káwùlù nínú ọ̀rọ̀ aláàdùlù fi kíni ọ fìlẹ̀ fìlẹ̀ nínú iṣẹ́ aláàdùlù kíni ọ fìlẹ̀ ìbáyádá واسع واسع العدل بين الأزواج لضع لا ريا وتفرع كان يلو جواج ويا أفاق حديث أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ويا أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال إذا كان عند الرجل مرأتاني ẹwì dáadáa alam ya'jil baynahuma jaha yawm al-qiyamati wa shiqquhu saqiqu aya àwọn àtàwà ní àwálì ìdádí nìkan mọ́fẹ́ kí a kí ó lè fún mi sí ta ìdíyà ọ̀nà ìdàkánà ìdá rọ́jú lè mọ́ra àtàánì tíyàwó méjì bá ń bẹ fọ́kùnrin kan ọlọ́run yá àgbèlè bàìnáhù máa kò wá sí dọ́gba láàrin wọn já à yá ọmọ ìpìyàmọ́ sí yóò dé níjọ́ gbẹ̀ndà ìpìyàmọ́ wọ́n sì kòrò sáàkìtù yóò sì ti wó níhà ẹgbẹ́ rẹ̀ yóò ti wó yóò ti tẹ̀ báyìí torí ohun tí wọ́n sọ náà ni pé kò ní wà lùjánà ni ọ̀ because ọwọ́ ní ha ò ní wà lùjánà ẹwọ̀n pé ya arúgbó kan lọ sọ fún anẹ́bí sọlá àsálá níjọ́ kan káàkiri anẹ́bí ń ròyìn àlùjánà ìyá yẹn wá ní ìròyìn sí ọlọ́run bó sí ń ròyìn àlùjánà yóò sì wù mí kémi náà wọ̀ tèmi yìí náà wà lùjánà bá ìgbésí ọlọ́run níbẹ̀ ṣùgbọ́n òun rí báyìí ń jọ ni torí ìyá ni gbogbo ara ẹ ti ìyẹn ní pé ọlọ́mọ máa ti change ẹ ó ti dàbí ọmọdé tó lè ju twenty five years lọ. sọ awọ níhà yẹn ìtumọ̀ rẹ̀ náà ni pé kò ní wà lójú náà ọlọ́run fi forí jì tó bá níta òfin ìdàkánà ìndà rọ́júlì tó bá wà lọ́dọ̀ ọkùnrin kan ìmọ̀ra àtà ní ìyàwó méjì pẹ̀lọ́mù yá àdèlìbà ìnáhùmọ́ ọ̀wá sí dábọ́ láàrin àwọn méjèèjì جاء يوم القيامة يود نجا عند القيامة أشقه ساقط بẹ̀rẹ̀ ó sì ti wọ́ yóò ti wọ́ níhà ṣùgbọ́n ọmọ gàdí sàlàyé kí ní ń jẹ́ dọ́gba fún akọ́wà ìtọ́n tí èsì ti balẹ́bà lọ́kàdé sí fún tọ̀ àtẹ̀ká lásán ni kò gbé kẹgbẹ́ rẹ̀ ọwọ́ wọn ò bó díé òwúlẹ̀ ká tí bá ń bẹ lọ́dọ̀ èèyàn kan ìmọ̀ràn àkáàlì ìyàwó méjì ọlọ́mìyá àdìl bẹ̀yìnà hùmá ọ̀wá sí dọ́gba láàrin àwọn méjèèjì jẹ́ yawm al-qiyamah yóò dé nígbà ògbìndà alkìyàmà ọ̀ṣì kòhó sáfẹ́kọ́ nígbà tí hàrí ó ti ṣe kí ni ọ yóò ti yẹ àti wọ́ yọ ẹ̀rẹ́ ọmọ kẹ́kẹ́ nìkan kà fún mi ìyẹn kẹ́kẹ́rẹ́ ni ọwọ́ ọ̀pọ̀ lókè ọwọ́ ọ̀pọ̀ lókè.